أوقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله فاتقوا الله حق تقاته واعلموا أن لله سبحانه وتعالى أسماء وهذه الأسماء متصفة بالكمال والجمال وتتنزع عن العيب والنقصان فإن الله سبحانه وتعالى أمرنا أن نثبت له سبحانه وتعالى أحسن الأسماء وذم كل من سماه بأسماء نقص وعيب وكذلك أمرنا سبحانه وتعالى بعد أن نثبت له أسماء الحسنى أسماء الحسنى وصفات علا أن ندعوه سبحانه وتعالى بهذه الأسماء ولقد قال الله سبحانه وتعالى في كتابه العظيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون عباد الله ولقد أثبت نبينا محمد صلى الله عليه وسلم الأسماء الحسنى وأمرنا أن نتعبد بهذه الأسماء ولقد جاء فيما رواه عن النبي صلى الله عليه وآله وسلم أنه يقول إن لله تسعة وتسعين اسما إن لله تسعة وتسعين اسما مئة إلا واحد من أحصاها دخل الجنة عباد الله اعلموا أن معرفة أسماء الله سبحانه وتعالى وصفاته أصل من أصول الإيمان فمن تساهل أو تجاهل أو أعرض عن نسبة لله سبحانه وتعالى ما يليق بجلاله سخط الله عليه كما قال الله سبحانه وتعالى في حق اليهود الذين نسبوا إلى الله سبحانه وتعالى الفقر وقالوا إن الله فقير ونحن أغنياء قال سبحانه وتعالى مباشرة سنكتب ما قالوا نسأل الله سبحانه وتعالى أن يجعلنا ممن يعرف أسماء الله سبحانه وتعالى ويدعو الله سبحانه سبحانه وتعالى به وأن يعرف لله حقا وأن يجنبنا ممن يعرف an asma illah aw yulhidu fi asma illah wa sifat adúpẹ́ fún Ọlọ́run ọba adún fi ọpẹ́ fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí Ọlọ́run ọba tí adúpẹ́ fún ọ̀nà ni ọba alágbára ọ̀nà lọ́ba aṣèyówù ọlọ́ba mo tó ṣe òun ṣe tí ò sẹ́ni tí ó bi léèrè adúpẹ́ ìdẹ̀ra ìtọ́lọ́wọ́n bá ti lórí ẹnì kọ̀ọ̀kan wa adúpẹ́ ìdẹ̀ra islam adúpẹ́ ìdẹ̀ra ìjọmọlẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó dájú wípé ẹni tí allah subhanahu wa ta'ala bá fi mana ó nìkan náà ló lè mana ẹni tí allah bá kádàrá ìmànà máa ọ̀sẹ́ni tó lè ṣúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ mana àwa dúpẹ́ ìdẹ̀ra ọlọ́run ọba lórí ẹni kọ̀ọ̀kan wa èyí tó ṣe pé kìí ṣe mímọ̀ ṣe wa alábíjọ́ mùsùlùmí kódà kì í ṣe pé látara páwọn tí wọ́n bí wa jẹ́ mùsùlùmí ààrẹ ni tí ẹlẹ́bọ bí nínú wa ó sì ṣe ìsìláàmù dáadáa jẹ́ tí ó bìrẹ̀ jẹ́ mùsùlùmí wa láti lè mọ̀ wípé ìjẹ́ mùsùlùmí àánú ọlọ́run ọba tó tóbi ni káwá tún gbé ẹsẹ̀ wa lórí ìdíjíṣẹ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam ala bayani sálàfi sọ́ọ́lé eléyìí ìdẹ̀ra tó tóbi ni tó ṣe wípé ẹni tọ́lọ́ ń bá nífẹ̀ẹ́ sí ọlọ́run fi máa ń ṣàánú

ọba tó ń rí wa ní ṣe ẹ̀bá gbàgbọ́ yẹ́ pé ọlọ́wọ́ bá ń rí ìyàn a sì ṣòro fún ni láti tilẹ̀ fún mọ́ rí sàbúrú ọlọ́wọ́ bá ní alam ya'lam bi anna Allaha yara ọlọ́wọ́ ní sí ẹ̀mọ̀ ni tó mọ̀ rí láti tún fi rinlẹ̀ wípé ó dájú èmi ọlọ́wọ́ ọba mo rí ẹ̀yà rúfin ọlọ́run ẹ̀jẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba tó dá wa ní kọ̀kọ̀ ká sì bẹ̀rù rẹ̀ ní gbangba a ń fi àsìkò yìí a tún fi àsìkò àkíyèsí ẹnì kọ̀ọ̀kan wa kí kókó kan èyí tó jẹ́ orígun nínú orígun àlámọ̀rí ìgbàgbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí àbí àwọn kọ̀ọ̀kan láàrin wa tí wọ́n fojú kékeré mú òun náà ni kéèyàn ó nímà nípa orúkọ ọlọ́run ọba tó ga jùlọ àti àwọn ìròyìn rẹ̀ kéèyàn sì máa fi àwọn orúkọ ọlọ́run ọba yìí káfímọ́ àbẹ̀ ọlọ́run Bákanáà ewu aburú tó ń bẹ nílùú ká máa ròyìn ọlọ́run ọba pẹ̀lú orúkọ tí ò tọ́ sí àbí ká ọlọ́run ọba ní orúkọ àbùkù àbórúkọ ẹ̀fẹ́ eléyìí ṣe pàtàkì àkíyèsí wa síbi rẹ̀ ẹ̀yẹ o náà ni ẹ̀rí tó ń bẹ ẹmọ́dà ẹgbẹ́ bí kan wọ́n ni gba apá kan ní orúkọ ọlọ́wọ́ bá gbọ́ àwọn gba kan kan ti ẹ̀sọ́ pọ́lọ́wọ́ bó lóókọ ni kò níròyìn nítorí a bá ti ló lóókọ àti gbogbo ta a bá gbà pé ó ń wa

èmi ni mo ní àwọn orúkọ tó rẹwà jùlọ àkọ́kọ́ nìyí ọlọ́run fi rinlẹ̀ ipò lóókọ fàdẹ̀húnhù bí a lákọ̀ọ́kọ́ ó fi rinlẹ̀ pé òun lóókọ kí wá tí ó lásán alhusna orúkọ tó fún ọlọ́run ẹlẹ́ẹ̀kejì àwọn orúkọ tó rẹwà jùlọ orúkọ tó dára jùlọ òní okùn ọlọ́run a kò gbúdọ̀ ròyìn ọlọ́run pẹ̀lú orúkọ àbùkù a gbúdọ̀ pé ọlọ́run pẹ̀lú orúkọ yẹpẹrẹ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run fàdé ọ̀húnhù bí a ọlọ́run ọba yìí tó rẹwà jùlọ òun náà ní kẹfì máa fi ọlọ́run jàmá òdì mẹ́ta ìsìbátul ismillah akọ́kọ́ fi orúkọ rinlẹ fún ọlọ́run nínú ayẹ̀

sí àwọn orúkọ ọlọ́run al'imamu tọ́bari alayhi rahmatullah wọ́n ní ìtumà yulhiduna fi asma'ihi ìtumà tí wọ́n mú wá tí wọ́n tọpa rìwáyà rẹ̀ lọ́dọ̀ àfọ́ abdullahi ibn abbas ó tó mẹ́ta nínú rẹ̀ ti gbogbo àwọn tí wọ́n gbórí kúrò níbi ókọ ọlọ́run tó dáa tí láwọn ò ní pè é pẹ̀lú ókọ tó dáa ókọ àlùjọ̀nú làwọn ò máa pè ọlọ́run ẹ̀ má ara ìtumọ̀ ilhad bákan náà nínú ìtumọ̀ ilhad òun náà ni tọ́lọ́wọ́ bá pera rẹ̀ kéèyàn sọ pé kò ní àbó tí èso rẹ̀ kéèyàn parọ́ mọ́ kéèyàn ló ọlọ́run ọba láwọn àfáà ní wàdárù lẹ́dínà yulhiduna fi asma'ihi ayé al'ẹ̀rọ̀ òun náà ní kẹ́yìn ó ti ẹ̀sọ wípé òun ọgbà rárá ọlọ́wọ́ bá lókọ ọlọ́wọ́ bá ní wàdárù lẹ́dínà yulhiduna fi asma'ihi sáyìí sọ́wọ́ ní ọmọ kanu agbọ́dọ̀ mọ ìtumọ̀ ọkọ̀ ọlọ́run ká lè fi bẹ̀lọ́n àwọn èèyàn ń pè Allah ṣùgbọ́n láwọn ọba náà ní tí wọ́n ń pè yìí torí ẹ̀gbàdo àwọn o nítorí pé ǹjẹ́ wọ́n mọ ìtumọ̀ ìtí jẹ́ Allah so láti mọ náà ni ọ sọ pé ẹjá mọ ọlọ́run ẹjá mọ ọlọ́run ó dìgbà tí èèyàn bá mọ ìtumọ̀ orúkọ yìí tí ìtumọ̀ yìí sì lápa nínú ẹ̀mí èèyàn eléyìí ni ó wà lọ sínú ọkàn èèyàn láti lè fi àgbọ́yé tí èèyàn gbọ́yé pẹ̀lú ọkọ̀ ọlọ́run yìí láti lè fi di ọlọ́run ìbádọ́lá tí ẹ̀rúsọ ọlọ́run gbogbo wa ní ń pè Allah Allah Allah kí ni ìtumọ̀ Allah ya ya ẹwà máa rò pé kọlọ̀ ni wọ́n ń pè ó kọlọ̀ nǹkan ni wọ́n ń pè ǹjẹ́ wọ́n mọ ìtumọ̀ Allah tí wọ́n ń pè Allah o náà ni ọba tí a ń jọ́sìn fún ọba tó ṣe pé al-mustahiqu ibadatina ó nìkan ló tọ́ sí ẹni tó gba ìjọsìn wa tí èmi àti bá ní eléyìí ọba kan ò lẹ́tọ̀ọ́ síjọsìn òòṣà kan ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ni ànábì ọlọ́run ọba kan kò tó bẹ́ẹ̀ ó fẹ́ rí sí ìjọsìn ni ambulance àti àlùjànnú ambulance àti ṣéwù ambulance àti wòlíì tó bá pẹ́lẹ̀ ní bẹ nínú ẹ̀mí wa káà fún ìyá Allah ẹ̀rì tó yóò nílàpá ṣùgbọ́n bọ́ ọ̀rọ̀ àwọn tó pera rẹ̀ tó sì lapa ní gbogbo èdè a mọ̀ rí oríṣiríṣi ọ̀rọ̀ lónìí àwọn kan mọ̀ sọ pé jẹ́ rí Allah táwọn mùsùlùmí ń sọ òsàkà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dù Christian lérè wípé nínú Bible kódà wọ́n ṣẹ́ gbólóhùn yẹn wọ́n ṣẹ́ kù wípé Jésù sọ wípé ẹ̀lọ́rí ẹ̀lọ́rí lánà pé sóòsà náà ni ẹ̀lọ́rí ọlọ́run ni wọ́n túmọ̀ rẹ̀ sí ṣòyá túmọ̀ sí wípé ìpìlẹ̀ èdè kó tó di pé dè fọ́nká àwọn ìpìlẹ̀ èdè gángan kò ní sẹ́kù ọlọ́run jọ Allah lẹ́ẹ̀fì máa rí àwọn mí ó pè ní eli àwọn mí ó sọ pé ẹ̀lọ́ì àwọn mí ó sọ pé ọlọ́run gbogbo lẹ́yìn tó ní mọ̀ fún wa wípé ìtumọ̀ rẹ̀ wá ní àwa mùsùlùmí la gbọ́ yé ẹbí yóò bá lè rè ẹni tó ní ọ̀hún lórí wa ẹ̀hẹ́ lẹ́yìn èyí nǹkan ìtumọ̀ tó kú jùlọ lórí Allah òun náà ní al-mahbud ẹni bá ń jọ́sìn fún ẹni tó ṣe pé òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí kó gba ìjọsìn lọ́wọ́ wa jàmá àtẹ̀yìn bá wá ní eléyìí lónìí òun ló wá gbé láti sọ pé yá Allah ẹ̀rì kájọ àná ògbà èèyàn rúsan ọlọ́run eléyìí ní kakọ́ atúmọ̀ ń tu ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú orúkọ ọlọ́run ọba òun náà ni alhaji ọba aláàyè òun ni Allah àwọn èèyàn náà aláàyè ni wá ṣùgbọ́n jálàyè tọ́lọ́run ọba lẹ́yìn tẹ̀kẹ́ ní ilé iṣẹ́ wàhùn olùbàṣẹ́ a fi ya ya bí ẹ ọba ní ìjọ ọmọ tó mọ nílẹ̀ nílẹ̀

fọ́kànbalẹ̀ gbogbo tó fẹ́ dé láyé gbọ̀ngbọ̀n tí mo wà lẹ́yìn rẹ̀ ìgbà tí ó bá dé jọ́kẹ̀jì jọmọ́ ó gbọ̀ kó nìkan ti dá ìráyé ta ló wá fòfò gbogbo ẹni tá a lè gbára lé yemus yóò padà kú bẹ́ẹ̀ bá gbàgbọ́ alhayu ẹnìkan ò nílé halẹ̀ máyà ẹnìkan ò nílé dúkokò máyà ẹnìkan ò tí ẹ̀ nílé sọ fún ọgbà àpá ó alìmáàmù ṣáàfì alayhi rahmatullah ìgbàtí ìmáàmù ṣáàfì tí wọ́n wọ ilẹ̀ misra àwọn ará alẹ̀ misra mọ́zàbí wọn nígbà náà mọ́zàbí ìmáàmù abu hanifa tí àwọn àfáà tí wọ́n sì kànrìn kànrìn nínú mọ́zàbí ìgbàtí ìmáàmù ṣáàfì táwọn dé muhammad idris aṣàfẹ́yì tí wọ́n wọ ìlú misra ọlọ́wọ́ bá gbà wọn láàyè ọmọ èké ni wọ́n òkìkí wọ́n tàn ọ̀tà káàkiri ilẹ̀ Mísírà ọlọ́wọ́ bá wá ṣe wọ́n lẹ́ni tí àwọn tó ń fojú tó tún fẹ̀ tún wo àwọn mọ̀sáìlì tó ti wà lẹ̀ tó ń yàtọ̀ sí àwọn ìdájọ́ ìlànà mọ́jáb Imam Abu kódà àrífin rinlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó wáyé lásìkò náà wípé ó ń bẹ nínú àwọn àfáà nígbà náà tí wọ́n bá ń kírun tí wọ́n bá ń ṣe tààrà tó bá ń kírun tó ń ka kùnú dubai wọ́n ni Allahumma amid shafi'i ìrọ̀lọ́ bá pa ṣáàfì kálùkì ni nítorí pé tó tún gbé wáyé ó yàtọ̀ sí ìdáwà ti an

lórí àkíyèsí lórí ààbò lórí ìṣẹ̀mí èyí tó tòrò látọ̀dọ̀ ọlọ́run háyù rẹ̀ náà ní ìfipè tókè mo ti mọ̀ fún ìyá háyù ìrẹ́ ọlọ́run ọba nìkan ló bá láàyè gbogbo ń àlàyé lábẹ́ ọlọ́run ọba ni láti jẹ́ kó yé wa wípé nímọ̀ túmọ̀ àwọn ọkọ̀ ọlọ́run ọba yìí yóò ràn wá lọ́wọ́ láti lè máa fi bẹ ọlọ́run tàbá wá fi ń bẹ ọlọ́run yóò máa jẹ́ àmẹ́sọ̀lọ́ àlọ́sọ́là tó bá fẹ́ bẹ lọ́hùn àwọn ọkọ̀ ọlọ́run kan bẹ̀rẹ̀ bí àmẹ́bí máa pa á pọ̀ ní inú rẹ̀ ní ya hayyu ya qayyum qayyum ọkọ̀ ọlọ́run ọba ni òun náà ni alqaimu bi dhatihi wal muqim li tó bá ga yóò dúró lórí nǹkan ẹtì bìkà kéèsì ẹwà yìí táwà yìí bó ti gba òun ó dúró lórí àwọn pílàsì bẹ́ẹ̀ bá yọ àwọn pílàsì kúrò ń bẹ̀ gbogbo tí ń jẹ́ gíga rẹ̀ yóò ṣe kí ni ó wàlẹ̀ ẹni tó jẹ́ pírẹ́sìdẹ́ǹtì lónìí kọ́rọ̀ gbọ̀kún lórí àwọn kan ní táwọn bá daṣẹ́ lẹ̀ òní sí tó jẹ́ pírẹ́sìdẹ́ǹtì mà eléyìí kò sí fún Allah subhanahu wa ọyún òlọ́lọ́ gbogbo wa ìdúró tí ẹ̀ ló fi gbá wa dúró kò sí nǹkan kan tó kópa níbi dídúró tọ́lọ́wọ́n ọmọ ènìyàn mi lòkè mi jẹun ni dúró lórí oúnjẹ ìrẹrùsàn ọlọ́run ìṣẹ̀mí wá dúró lórí kámú mi ìṣẹ̀mí dúró lórí kámú mi lòkè mi wípé wa ó dúró lórí bómi ò sí ọlọ́run ọba ń sẹ̀ yóò fẹ́ ìbò wà láàyò láàánì ọba tí ń fúnni lóúnjẹ ni a kì í fún lóúnjẹ ọba tí ò bùkátà atẹ́gùn ni kó tó sẹ̀rẹ̀ lẹ́sìn lè mọ̀ pé kọ yúùmù ni ó kọ ọlọ́run ẹni tó bá wá mọ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà yìí ẹni tó gbàgbọ́ yóò túmọ̀ orúkọ ọlọ́run kó wá mọ̀ sí ìjẹ́ lọ́run ìyà tó wà láàárín òun àtẹni tó sọ pé yálà ti fò yálà ti yálà ti fò yálà ti kódà ọlọ́run ọbọ̀ òní náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlùmí ọmọ gbogbo ẹmọ àwọn afáàsún náà àwọn ẹgbẹ́ ọlọ́run subhanallah subhanallah ó lè bẹ́ lọ́wọ́ fáwọn afáàsún náà ìṣe tí wo ni afáàsún náà ó ṣe tí ó sáàkà tó gbúdọ̀ kó tó ṣàwọn kan náà ká mọ èyí tó rẹwà jùlọ yìí ọlọ́run bá ní fadé ọ̀hún bí i ẹwà máa fi ṣe ẹ̀yẹ̀rúsàn ọlọ́run ìdáfẹ́ mú jáde ń bí pé nínú ọ̀nà gbígbàdúà ọ̀kan mọ ọlọ́run ọba subhanahu wa mọ̀ pé ọlọ́run ọba yìí ó ní àwọn orúkọ tó rẹwà jùlọ ó sì ní àwọn òròyìn èyí tó dára ọlọ́run wá pa wá ó ń bẹ inú àwọn orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí ànábìwọ̀n Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan ń bẹ nínú àwọn orúkọ ọlọ́run lillahi tis'a wa tis'ina isma kì í ṣe wípé mẹ́ntì n'inu ló kọ ọlọ́run ìtumọ̀ rẹ̀ nínú lillahi nínú àwọn orúkọ rẹ̀ mọ́kàndínlọ́gọ́rùn kan ń bẹ mi'ata mọ́kàndínlọ́gọ́rùn-ún man àfọ́ha anẹ́bì ni ẹni tó bá ṣe ìṣọ́ù rẹ̀ kí ni túnmọ̀ ìṣọ́ù rẹ̀ ẹni tó mọ̀ túnmọ̀ àwọn orúkọ ọkọ̀ ni wà á nílà bí mọ̀kàdọ́ tí èèyàn sì ń fi ìtumọ̀ ọkọ̀ yẹn tí èèyàn fi ń lò fún ni gbà bẹ́ẹ̀ èèyàn sì fi ń pè ó sì tún wá nígbàgbọ́ wípé à ẹjọ́ mọ́tẹ̀lẹ̀ lámẹ́rin má ẹ́sìkì rẹ̀ nílò ó sì dalẹ́ nítorí pé ìgbà tóun tóun láti kígbà tóun dá lò tóun sì wà lábá òun ò rí òun ọkọ̀ lò òun ò ọmọ tọ́ nílé nígbà tóun dá lò ìgbà tí ó wá mú tóun kóra àwọn tí wá ń lo òun kí nǹkan wá ń tó máa wípé lè máa

tó bá tí máa sìn láti jẹ ni wọ́n bá ti ra mú díẹ̀ díẹ̀ náà lọ́wọ́ mọ̀ sí ilẹ̀ ṣùgbọ́n bó ṣe tó pọ̀ ọ̀la kékeré o àwọn tó bá dá lẹ̀ máa kọ̀m̀pléè ní sáà pé ah, ní ẹja tó ń sìn ẹja tó ń bẹ nínú omi omi ó ó wà ń bẹ̀ tí wọ́n mọ tí ṣáàkì ń jẹ lójúmọ́ tó bá jẹ́ olówó lọ kó ṣáàkì ọgọ́rùn-ún máa ṣàwà tó bá pàpọ̀ owó pẹ̀lọ́wọ́ rẹ̀ àdúgbò tí ẹ̀ lọ kó bí ọgbọ̀n kìnìún kọ́ sínú ilé kọ́ máa pẹ̀lá kọ̀ọ̀kan fún ọlójoojúmọ́ kọ́ wá sọ pé pé tó fi ń ṣe bẹ́ẹ̀ tó ní ọ̀tá wọn o lọ́kọ̀ọ́ta ń bọ̀ wọn ni ẹ wá wo ẹranko nínú ẹwo kìnìún yóò jẹun yóò yó ara rẹ̀ ó tó dán gbèsè bẹnu ilẹ̀ láàfin mọ̀ pé ọlọ́run bá mẹ́rọ zak ìgálà àbí ẹran yóò sásìnrìn ní ibi tó gbádùn pàtàkì yóò sìnrìn yóò wà síwájú nítorí pé ti wà ní àkọlẹ̀ pé kìíní ń gbúdọ̀ jẹun lójúmọ́ ẹja anúgbú wọ́n gbúdọ̀ jẹun gbogbo wọ́n gbúdọ̀ yó lójúmọ́ ọlọ́run ọba lọba tí ń ṣe gbogbo eléyìí sọba tó ń ṣe eléyìí fáwọn ẹ̀dáhùn lọ́wọ́ ń ronú wípé ah, ọmọ ti gbárí jù síbi kó lọ́wọ́ ọlọ́run láì fi kiri yóò wọ́n ni wọ́n ti gba ògo rẹ̀ wọ́n ti gbé fẹ́lò ní kí lọ́lọ́run rẹ̀ wá ń wò nígbà tí wọ́n gba ògo rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n máa fẹ́lẹ̀ ìta àwọn èèyàn jẹ́ wọ́n ni kú sí èdè tó tún lọ báyìí òun náà ní nípa ògo àkọ́bí tó bá wọra rẹ̀ dáadáa ó dìbò wọn tó jákọ̀ọ́bí òdúwó bábúrò rẹ̀ kò lè má yí bẹ́ẹ̀ àkọ́bí èyí sábà ló lọ torí gbogbo owó tó bá wọ́n kọ́ ní àwọn tí ń táwọn tí ń bẹ̀lẹ́ nẹ̀ bá wá ní wọ́n ní bọ̀dá wa tí ọ̀pẹ́ ìrìnà lásájú wa ẹ̀kọ́kọ́ fi sí ilẹ̀ nẹ̀ká mọ̀ wù tí ọmọ pé ẹgbọ́n wọn ò ló lọ́wọ́ ìgbò láti wá bọ̀dá ọlọ́wọ́ bòyí láti orí ẹ̀yìn náà lásájú wa iṣẹ́ bá ti náà láàmà tẹ̀ wọ́n ló lọ́jù lọ oná ọba fi ó lé ní two thousand lẹ̀ ó lè sọ ká àgbúrò ṣe jújú bọ̀dá wa lọ àwọn òbí ten thousand lẹ̀ wọ́n sì ní hundred million lọ́wọ́ èyí tí máa ń fà á nìyẹn bí ṣákìlì tọ̀bì ẹni tó bá jákọ̀ bí àti tó bá ya ń lókùn ẹwà pọ́jútẹ̀ wá ń sọ wípé àwògbò àkọ́bí gbogbo ẹ̀yìn fẹ́ dákọ̀bí wọ́n ti gba òwò orí ìwọ́n náà wá àwòrán rẹ̀ lórí ìtọ́mọ̀ àbúrò mímọ̀ sí kọ́lé mímọ̀ sí kọ́lé ẹ̀yìn ọ̀rúsọ ọlọ́run inna ọlọ́run bá ní àríṣì ọlọ́run ọba ṣe rísìkò ẹ̀rí pé léyìí súnmọ́ kájọ èèyàn lè ọba wọ ọkàn rẹ pé ọmọ túmọ̀ ọkọ̀ mi tó ń pè é tí ọba máa ọlọ́run ọba sọ̀rọ̀ wọ̀ tààlà tó pè ẹ̀yẹ ọlọ́run ọlọ́run sì fẹ́ rẹ̀ ọbẹ̀ ọba الحمد لله وحده ثم الصلاة والسلام على على من لا نبي بعده محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه عباد الله اتقوا الله حق تقواه واعلموا أن معرفة أسماء الله وصفاته جل وعلا من أسباب دخول الجنة كما قال رسول الله صلى الله عليه وسلم إن لله تسعة وتسعين اسما مئة إلا واحد من أقصها دخل الجنة عباد الله قال سبحانه وتسامى وذروا الذين يلحدون في أسماء عباد الله إن من أنواع الإلحاد أن تنسب إلى الله سبحانه وتعالى ما لا يليق به من الأسماء والصفات التي تتسف بالعيب والنقص كالفقر والنوم والبخل كما في شأن اليهود عليهم لعائن الله أدوبẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ọba àti ìjẹ́rẹ̀ fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀yọ̀ ọrùsàn ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba tó ga jùlọ ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹjá páyà ọlọ́run ọba bó ti tó àti bó ṣe yẹ ẹ jẹ́ ká lọ mọ̀ wípé kí èèyàn mọ ọkọ̀ ọlọ́run kí èèyàn ó sì gbàgbọ́ yìí rẹ̀ kódà kí èèyàn lọ sọ̀rọ̀ èèyàn lè kí tó fi wá ké pé mo fẹ́ nípa mo fẹ́ mọ ọkọ̀ ọlọ́run mo fẹ́ mọ̀ àwọn ìròyìn ọlọ́run mo sì fẹ́ ṣe pàtàkì fún wa nítorí wàlìlá ìlú mẹ́tàlélà àlà ọlọ́run bá ló ní àpẹẹrẹ èyí tó jùlọ ilẹ̀ wa léèrè tí olórí orílẹ̀-èdè tó bá wá kírun papọ̀ pẹ̀lú wọn mọ́sálásí lè ní tí ò bá wá pẹ̀lú orúkọ rẹ̀ tí ò bá wá pẹ̀lú ìròyìn rẹ̀ ó dájú èèyàn lè sáré rẹ̀ gan lẹ́nu ọ̀nà tí ṣùgbọ́n ní kété tá a bá ti mọ̀ pẹ̀lú orúkọ rẹ̀ a fún ní ẹ̀tọ́ rẹ̀ a sì fún ní ìwọ rẹ̀ walillahi a masalul a'la ọlọ́run ọba ló ní àpẹẹrẹ tó tóbi jùlọ wọ́n sọ pé ọmọ ọlọ́run ọmọ kọ rẹ̀ ọmọ àwọn tó ń níbi orúkọ rẹ̀ fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ gbogbo nǹkan ọba bá ní ká mẹ́sì pátá ọlọ́run kó sí abẹ́ ìtumọ̀ orúkọ rẹ̀ ló ń túmọ̀ sí pé odidi kéwú oní kéèyàn mọ àwọn orúkọ ọlọ́run kéèyàn mọ àwọn ìròyìn ọlọ́run kéèyàn mọ àwọn tí àwọn nǹkan yìí túmọ̀ sí kéèyàn ó sì ṣiṣẹ́ tọ̀ gbogbo bá lè ṣe eléyìí dọ́kọ̀lẹ̀ ìjọba yóò wọ́n ó kọ̀ọ̀kan wa àwọn èèyàn fi àwọn Yahudi wọ́n ni ahun lọ́lọ́ wọ́n ní yadullahi maglula wọ́n ní ọlọ́run ọba tẹ́ rí ọba tó ṣe wípé ọwọ́ rẹ̀ ó di ọwọ́ rẹ̀ wíwo lọ́wọ́ rẹ̀ wo lọ́dọ̀ àwọn lábátábá lọ́wọ́ èèyàn wo ìtumọ̀

sẹ́mọ̀ wípé ọ̀rọ̀ wọn gan ó burú ju àwọn tọ́jọba mẹ́fà lọ tó gbà tọ́jọba mẹ́fà ojú wo ti dáwọ́ tuntun kúwó ti dákẹ́ ṣùgbọ́n ẹ̀dá fi wọ́n lẹ̀ o kí ni wọ́n wà á ṣe fún wa báyìí ẹ̀dá lọ báyìí bẹ́ẹ̀ àfà sáwọn ẹ̀fà fọ̀rọ̀ wọn lẹ̀ wọn ò ní lè sùn ọlọ́ni wọ̀zẹ́rù ilẹ̀ bí iná ilẹ̀ ṣùgbọ́n náà ọlọ́ni ẹ̀fì wọn lẹ̀ àwọn tí wọ́n ń pè mí lókọ sí èsèsè àwọn tí wọ́n ń yí ìyẹn ló fà á nígbà táwọn Yahudi tí wọ́n ní yàdù wá ìmọ̀gbìlúlà tí wọ́n ní àwọn ọlọ́run ọlọ́run kò nǹkan mẹ́ta lójú ẹsẹ̀ gúnlẹ̀ ẹ̀dí wà ló inú obì máa kọ lù ọlọ́run ní àwọn ọlọ́run ó dé sí padà síbẹ̀ làwọn àfá àti fà á yọ wípé ẹnìkan sọ pé ó lè ní ọ́ má sọ wípé ẹ̀ tá a bá ní ká wo bí nǹkan sí kí ní ìṣòlè àkọ́kọ́ tó gbúdọ̀ kọ́ sọnù wọ́n gbẹ̀yẹn tá a bá ní káwọn bíta ṣe rí ayé ti bàjẹ́ kò sókùnkì kí n tó yẹ kọ́ kọ́kọ́ sọ ni wípé mi ì ṣe olè bó sì ṣe wà nínú ètò ìdájọ́ náà nìyẹn adájọ́ òbí ọ wípé arákùnrin wọ́n ti ẹ̀sùn kàn wípé olùyọ ọwá ní olúwa àwọn tá a bá ní káwọn ọdún nàìjíríà ṣe rí nísìn á rí wípé ó lágbára gan ó ní agbára ìtumọ̀ ẹ̀rí kó lè ní ọ̀nà mi nǹkan àkọ́kọ́ tó o gbúdọ̀ kọ́kọ́ sọ kó o tó máa sọ nǹkan bí wípé ní kì í ṣe oṣù wa máa sọ yòókù àwọn ìyàwó ní wọ́n ní yá gbogbo ìgbà ń sọ yẹn ẹ̀lú ìjọba lọ lọ́sùn tó bá kọ̀ nǹkan yẹn ah àwọn pẹ́ ẹ̀kọ́ ó ti wà nùkọ̀ ah láti ní ẹgbẹ́ kí mẹ́ẹ̀sì ó gba wájú fún ọmọ yín dìmọ́ ọba bá ṣe ń wá mọ̀ sí láyé títí kùránì bá ti ṣáájú dìmọ́ ẹ̀ láma àpòṣe kùránì àwọn Yahudi sọ bóyá dùn lá ìmọ̀gbùlúlà wọ́n ní ọlọ́run ahun ni lójú ẹ̀kẹ́ ọlọ́run gúlà stage àwọn lá wọ̀lú inú bí ma kódà pẹ̀lú tí wọ́n sọ lẹ́nu yẹ wọ́n ṣọlẹ́ sí pé sábà sọ pé olè ní ọ́pì ìṣòlè kò làkọ́kọ́ kò tó wá sì sọ bó ṣe jẹ́ ọlọ́run èmi èé ṣe àwọn àwọn láwọn lẹ́yìn ọ̀rẹ́ ọlọ́run wá ní yóò ń fi kò kẹ́ ìfàyàṣà àti wọn bá mọ bí mo ṣe jẹ́ bí mo ṣe jẹ́ rèé o èmi ọlọ́run ọwọ́ mi méjèèjì báyìí mo tẹ̀ sílẹ̀ tí mò ń tọrẹ bí mo ṣe fẹ́. bákan náà àwọn ìyàwó bí sọ pé inna Allaha faqirun wa nahnu aghniya wọ́n ní ọlọ́run bá tẹ́ rí yẹn aláìní lọ́lọ́run àwọn ni ọlọ́rọ̀ ọlọ́run sànẹ́bà túbù máa kọ̀ yìí ọlọ́run fẹ́ rí tí wọ́n sọ yẹn àti kọ́ọ̀lẹ̀ wọ́n ò tún sọ lábàdíwájú ọlọ́run ọlọ́run ò báyàn ṣe rírí ká ní alukùránì sì ń sọ̀kalẹ̀ ni ó ọba ti gbé ọ̀rọ̀ rẹ̀ ọba awọ kẹ̀ǹbẹ̀ rí bí ìjàkadì òun àti fanájọ ń jà lọ lílọ́wọ́ gbogbo oríṣiríṣi ìsọkúsọ táwọn sọ̀rọ̀sọ̀ lórí rédíò àbáwà akéwì jọlọ́run ọba alágbádá kìnìún ẹ̀yà júdà ọba wé ó tún di ẹranko

dákun ọwọ́ ọ̀bàjẹ́ má ọwọ́ ọ̀bàjẹ́ bà láàmà rí wa tí bàjẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ ni. nínú alukur'an kò sí ibi tí wọ́n ti ròyìn ọlọ́run ọba pẹ̀lú ọwọ́ rẹ̀ pẹ̀lú ìbàjẹ́ ojú ẹsẹ̀ ní ọ̀dà padà wọn ni yadu láàmàdúrólá gbogbo bọ́ọ̀ bá ti wá gbé kalẹ̀ má ṣàfihàn ìbàjẹ́ sọ́wọ́ ọlọ́run lèlá ìyàdán kìlìtà ọmọ ayélujára ọlọ́run mọ́kọ̀wọ́ bàjẹ́ sínú ọ̀rọ̀ wa ò sọ pé ọlọ́run mẹ́jọ bàjẹ́ mẹ́jọ owó náà rọwọ́ ọwọ́ bàjẹ́ báwọ́ òsì bàjẹ́ nínú ọwọ́ ọlọ́run sáré wọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ká ìròyìn ọlọ́run ọba ẹ mẹ́jẹ ká fi àbùkù àti ìyẹpẹrẹ mẹ́jẹ ká fi ròyìn rẹ o ká ròyìn ọlọ́run ọba ọba àgbàlagbà ọba àgbàlagbì ọba àgbàlagbò kí ni wọ́n fi dùn tí wọ́n fi fún lówó kò sórúkọ tí wọ́n nílò Allah subhanahu wa ta'ala ẹ̀ṣẹ̀ tó tóbi ni kéèyàn kúrò lọ́wọ́ bá ní orúkọ tí ò tọ́ sí àbí kéèyàn tẹ̀ máa ròyìn ọlọ́run pẹ̀lú àwọn ròyìn èyí tó tàbùkù títóbi Allah subhanahu wa ta'ala ibadallah ẹ̀yẹn rúsan ọlọ́run nínú ìpìlẹ̀ eléyìí tá a gbọ́dọ̀ fojú rí náà òun náà ní ká nímọ̀ nípa orúkọ ọlọ́run ká sì mọ tí ó kọ kọ̀ọ̀kan tó tọ́ka sí tá a bá ti wá àmọ́ fàdé ọ̀hún bíi káfí máa jẹ lọ́hùn mọ́jọ́ nìkan kan fún ọ ní ọ̀pá ó kọ ọlọ́run mélòó ló ti pè ká tó fún ọ ní amúlámúlámúlámú àbésù àbáwùjẹ ẹ̀yíṣù ó kọ ọlọ́run mélòó ló ti pè fọ̀dọ̀ ọ̀hún bìyà kódà ọlọ́run bò ní ká pé ó kọ àwọn ànábì ọlọ́run oníwálé láìlé asmaul husna fọ́dẹ̀ ló ní àwọn orúkọ tó rẹwà jùlọ orúkọ tó rẹwà jùlọ yìí ọlọ́run náà ni ẹ fi máa pè tẹ́ bá ń wá bíbí àbùkátà yín ọdọ́wọ́ ẹni kọ̀ọ̀kan ọ ẹ ká mú ilé ẹ jẹ́ ká pàtàkì rẹ̀ ẹ ká sì mú ní kókó ìgbésí ayé wa ìbáadọ́lá ẹ̀yẹ rúsan ọlọ́run ó máa rántí ọlọ́run ní gbogbo gbà ọlọ́run máa rántí wa lẹ́nu iṣẹ́ rẹ máa rántí ọlọ́run nídìí òwò rẹ máa rántí ọlọ́run nílé ẹ̀kọ́ rẹ máa rántí ọlọ́run

jama wọláhì ìjẹ̀ra látọ̀dọ̀ ọlọ́ ẹlòmí ìfẹ́ jó báyìí kò rí jó kò sí bó ṣe jó tọ̀rọ̀ lọ́rùn kódà ẹlòmí a máa sọ wípé kódà wọ́n sí di àwọn kalátàárọ̀ owó tí mú ẹwà ní kò máa dúpẹ́ ẹnu pọ́ láti pé bí ń pọ́ dúpẹ́ ìlú náà lọ́tọ̀ tó lè ah, dáa àtọ́bẹ̀ ẹ̀gúsí tó dá ah, ọlọ́ ẹnu wípé ọgbà wípé ìyẹn tó dáa lọ ń wá wọn ò gbé omi gọ́tà fún ọkọ̀ ní èyí gan ni yúgọ̀t wọ́n fún yúgọ̀t rárá yúgọ̀t kan ilé yìí omi gọ́tà òní báwọn kan nìyẹn bọ́bá fún lóúnjẹ rẹ̀ ẹjọ́ wá gbọ́ oúnjẹ sínú bá ń dà sórí ọ̀tàn ọlọ́run tó ní ebi ń pa mí mo ní ìdí yẹn tún èèyàn lọ́tọ̀ ẹ má fojú kéré nǹkan kan ní tọ́lọ́wọ́n bá of naira kò padà kí ni àìsàn tí ń ṣe òun sẹ́ẹ̀rí awọ ojú yìí tí ọmọ tó máa sí máa pàdé èyí tó bò lókè yìí àárẹ̀ tó ṣe ni wípé ojú yẹn awọ yẹn ò bo ojú kò sẹ́ ojú kan ràn kalẹ̀ báyìí tí èsì bá ń bọ̀ èso kò sójú wọn wá ná owó ná owó ná owó ná owó àwọn ẹ̀ka tó yẹ dì í lónìí kò sí èjì bọ́bá sùn náà yọ làwọn kan lọ́wọ́ oko Nàìjíríà wọ́n ná owó ojú yẹn ò padé tẹ́ ẹ̀mọ̀ pé bá a ṣe jókòó yìí tá a bá rẹ̀ nìkan nu wa tuntun láàárọ̀ ìgbà tí ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo mọ̀ dúpẹ́ awọ tó bo ojú yìí mo mọ̀ dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ sáré tó dú èyí tó tiẹ̀ dúpẹ́ ojú gan yóò dúró awọ ojú ẹ́ ọlọ́run ní òun ròjì fún wa ọlọ́run méjì aláwọ̀ àìnáyí wọlé sáà náà wọ́n ṣọ̀fọ̀tì ọlọ́run bá ní àìtí gbàgbé ni ṣébí mi ni mo fún yín lójú méjèèjì mo sì tún fún yín láhán àti ètè méjì tẹ́wọ́ ọlọ́run ọlọ́run so tí sọ̀rọ̀ wa máa ahán àti méjèèjì kò sọ fáhán nìkan tó fáhán nìkan ò lè dọ̀rọ̀ sọ. ahán ga lè má sì fi méjèèjì ó sì sọ̀rọ̀ bàbá ahán ò kankan bẹ̀ màmá ahán ò kankan bẹ̀ ètè méjèèjì ló ṣe. ẹ wá wo ẹ̀kọ́ tẹ̀yàn fẹ́ kọ́ nínú àwọn tẹ́ ń kọ́kọ́ àsùwátù wọ́n wá ń róòlù tí a hàn plé àti ètò méjèèjì kọ́rọ̀ tó jáde ọ̀rọ̀ rọrùn àti sọ bá àti ń sọ yìí o ẹni tí bá ń ká lòlò ọlọ́wọ́ bá kọ́ bá ṣe dáadáa fún wọn yóò mọ̀ pé pípe bàbá kì í ṣiṣẹ́ kékeré o ẹ̀yin lẹ́pàdà sọ pé ó ti gbọ́ àti gbọ́ àti gbọ́ ẹ̀ ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí ẹ̀ tọ́lọ́wọ́ bá ṣe fún wa ọ̀kan nínú tó yẹ ká dúpẹ́ fún òun ni bí mo ṣe dúró láàrin èèmà tó tóbi tó ṣe pé irú rẹ̀ sọ̀ wọ́n àfi láàrin àwọn súnà ìtí wọ́n tún ṣe gbogbo súnà àfi láàrin àwọn tọ́lọ̀ bá ní kí ọkàn wọn mọ̀ síra wọn alhamdulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba àwa fi àsìkò yìí pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó rẹwà jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tó ga kó bá ṣe àfẹ́ àwa muhammed awal amúbíẹ̀yà ọlọ́run bá kó bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ suleiman muhammed awal amúbíẹ̀yà hábìlọ́hùn ọlọ́run kó ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tí wọ́n ń ṣe yìí ó sọ̀mọ́ torí pé ìgbà ni a ti mọ yẹ èmi fẹ́ kó má jẹ́ pé mò ń wò lórí social media nìkan kí n jàǹfààní lónìí orí ìrìnàjò ni mo wà ẹ jẹ́ kí n kí jùmọ̀ kí n wá ara dúró ní sáfù lẹ́gbẹ̀ẹ́ kan kí n wá sálámù sí i wá ní à bí mo ṣe wá wà náà èmi ní àwọn nǹkan tí wọ́n sọ fún wa àgbáǹlá òjò là ń gbà láìta wà ẹ́ àgbáǹlá òjò ìmọ̀ àti ìtọ́sọ́nà là ń gbà ìrì lèyí tèmi ìrì so abẹ́ Allah subhanahu wa ọlọ́run tó fi àlùbáríkà tí àgbáǹlá òjò yìí dà ń gbà ààbò ọlọ́run tó dájú ọlọ́run máa bá àmì sọ wọn ààbò àsúnà lọ́ta ọ̀ àópọ̀ ọ̀ àfikà máa bẹ ọlọ́run ọba fún wọn àfikà máa bẹ ọlọ́run ọba fún wọn kódà níbi tọ́ta ń lágbára dé ó gbúdọ̀ dá nǹkan rèé láyé níbo ló ti rí ọlọ́mọ bá dé òtù ní ẹlùmí òkú àbákaláwà alẹ́kùn alẹ́kùnsálá ẹwọ́ ẹwọ́ wọ̀sáàp yìí kí ni ẹgbẹ́ àní ẹwọ́ bẹ̀ mo ti sẹ́ǹdì àkáàtì mi síbẹ̀ àkílódé ọmọ yóò ti jẹun òun ò tí ẹ̀ béèrè wípé sáàfà àti àìjẹun àwọn èèyàn polówó mà ẹmọ lè sọ wọn ò pe ọlọ́rọ̀ mà afóòrò oorun sùnmà kódà gbàmí ìbèrè tó kù tí ó jẹ pẹ̀lú fámìlì rẹ̀ yóò tún gbé jáde lójú fáwọn yìí èèyàn rúsùn ọlọ́run tàbá ní ìdẹ́kẹta lè fi fáwọn afá yìí ká máa ṣàdúrà fún ká máa bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba kíìsì wọn ọlọ́run ọba dúró sí wọn ìdá àmúgbó tún ilẹ̀ kọ́ mọ ọlọ́run sọ sí wọn lágbàdá bẹ́ẹ̀ sì ni ọlọ́mọ wípé àwọn àfá súnú pọ̀ o ní tó jẹ́ kí wàhálà wọ ọ̀pọ̀lọpọ̀lọ èyí tó ṣe wà lẹ́kọ̀ọ́ lẹ́nu tó bá bẹ̀rẹ̀ sí mọ̀ lẹ́sùn bọ́ ẹ̀ẹ́dà lókùn mẹ́sàn tó kò lógun mọ́sán òun náà lẹ́tùn bá níjẹ̀ òun náà lẹ́tùn gbọ́ kó ní ti wà ní kòtògbóra òun náà lẹ́gbọ́ kó tó nígbà pàápọ̀ gbogbo ẹ̀yin bàbá tẹ́ wá sí tán láti ju ọmọ yín lẹ̀kọ́ kéwú báyìí kì í ṣe kéwú pa sáàmù tó bá ti jáde sáàmù eh, ó ti ṣe jáàmù sọ̀rọ̀ jáàmù tí ó parí jáàmù ó sì yé àfọ́bẹ́ bọ́ mọ́ kàwé ṣùgbọ́n ẹjẹ́ mi nínú gbogbo fámìlì yìí náà ẹjá rí kan náà ká mọ̀ pé kò ṣe ìkankan mìíràn ju kéwú lọ níbi ìṣe wà fún ẹjá ka ọgbogbo gbogbo òjú òka orí ọwọ́ lọ ní gbogbo ìbàdàn ìtẹ́ bá kà ó níye ní gbogbo èkó tẹ́ ló ní símọ́ gangan ó níye ó dọwọ́ o tara wa jẹ́ àfá à ń gbádùn yín à ń gbádùn yín à ń gbádùn yín bí àfọ́ jáde nínú ilé jẹ́ náà ká sì máa dúpẹ́ lórí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala olótóbi jùlọ wallahu ya'lamu ma tasma'un qumu ila salatikum yarhamkumullah Thank you.